hello everyone welcome to Toyeen Talks a kú ojúmọ́ a kú weekend ọ̀rọ̀ alájà Lizzy tó dá sí ọ̀rọ̀ kọmíṣánná ìgbín àbíkí ló ń porúkọ wọn Tóyìn Ọ̀dọ́gọ̀gọ̀ ló ń bá wé ẹ̀yin tí ẹ̀ bá mọ̀ pé Tóyìn Ọ̀dọ́gọ̀gọ̀ ni wọ́n ń pè ní onígbìndé kọmíṣánná onígbìndé wípé ọ̀rọ̀ ayé òun náà fi jà pẹ̀lú uh, boss lady so ó lóun máa dá sí i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 I will bring you down to nothing aṣọ ẹ̀gẹ́ tó kówọ̀ yẹn máa bá ẹ kì í bọ omi ẹ̀yin èèyàn ẹ̀ mọ̀ túmọ̀ ẹ̀ ṣá kán kí aṣọ ẹ̀gẹ́ èèyàn bọ mi kó o ti ró déédéé kí dáadáa náà bá ti bá ẹ lọ́ṣọ kó o ti fi fáàtì sẹ́yìn sáṣọ dáadáa fún ẹ kán wá bá ẹ bọ aṣọ kán bá ẹ tì í bọ mi báwo ló ṣe máa rí màá ti aṣọ ẹ̀gẹ́ ẹ̀ bọ mi you are dearing me ó ń díè mi Oh sórí igi tó bá ti kéré báyìí òun ló máa ń gbéyàn ṣubú igi tẹ́yẹ̀ bá ti fojú ré báyìí òun ló ń bìyàn ṣubú wọ́n flag mi ní ẹ bá mi ṣí ẹ̀ ẹ máa bá mi tẹ lọ́bà láìkì ẹ̀yin tẹ́ ẹ fẹ́ mọ̀ bó ṣe lọ láàrin Tóyìn Dúró Ọ̀gàngàn àti Òkété ẹ jẹ́ n sọ kọ́kọ́ fún yín áìpì òṣì tí mo áìpù ò ló jẹ́kọ́ inú ọmọ yìí máa dùn tó fi rò pé òun jẹ́ nǹkan kan ìwọ níwèé òfìwé pè mẹ́ nígbà tó ń fìwé pè mí ò ṣe lé mi padà ó ṣe ń sanwó fún mi owó iṣẹ́ tí mò ń ṣe ó ṣe ń sanwó fún mi òkété oníbùlání afọ́jú gbèrígbè ó ṣe ń sanwó fún mi ó ṣe má sanwó nǹkan tí mò ń ṣe fún mi kó kó nọ́ọ̀bù mi pátápátá ẹ bá mi lọ́ọ̀bù ẹ bá mi láìkì please love and like they are flagging your baby they are flagging your pretty baby man this pretty girl beautiful girl sexy girl ọmọ tí ọ̀wẹ̀ tó ń dán ọmọ tí ìṣọ́ lójú àtíkè àwọn bíi aláya òkété dáa kó bọ́ta kó gbójú báyìí síta nígbà tí ò yá wèrè báwo ló ṣe fẹ́ rí wàá dàbí ọ̀rọ̀ gini tó bá bí aláya ẹ̀ dáa gbé ojú síta bí tó yìnbọn kòkò ṣègùn síta ẹ̀ wàá dàbí ọ̀rọ̀ gini èmi tí mò ń gbé nínú igbó tí mò ń gbé nínú oko èmi tí mo jẹ́ ọmọ abúlé ìwọ tó ń gbé ní London ò lè gbójú bọ́ta báyé gbogbo ṣe ń gbójú bọ́ta kò sí nínú àwọn tí mo rí tó ń ṣe ṣáàtì tó ń ṣá páódà àyàmójú bíi tiẹ̀ àfi kó o kun dọ́bù dẹ́ka ojú kí ojú pọ́dọ̀ tó bá wà lójú ẹ̀ dàbí páódà ojú èèyàn mẹ́wàá wọn á wọ́n máa tàn ẹ́ wọ́n máa ya fọ́tò ẹ̀ pàràpàràpàràpàrà our boss lady our boss rat our boss stupid our boss naughty our boss nyanyanyanyanyanyanya our boss olóṣó our boss oníhòòhò nation. wo ọmọ náà wo ẹni tó kọ́kọ́ fẹ́ fèsì wo gbogbo mi wo mi dáadáa kó wo tó fe fi bú mi o torí màá bú yàrá yá sí ẹ màá sọ yàrá yá ọ̀rọ̀ sí e. Emi o ò ṣetán láti máa sọ pé rọ́bìṣì kan o sórí gbogbo àwọn ṣáàtì èmi àti ẹ mo ti screenshot e gbogbo àwọn voice tó tèmi àti ẹ mo ti pọ́ ìlé síbi kan tó lóò lè fẹ́ kún wálẹ̀ bó bá ṣe ń play ọ̀kan báyìí mo play tèmi fún ọ tó bá fẹ́ play ọ̀rọ̀ àṣà ní nǹkan tó bí ọ̀rọ̀ wá ọ̀rọ̀ ló máa bí ọ̀rọ̀ wá àbó òmò ni tí wèrè bá rodọ́ wèrè kan ló máa da bó o ṣe sọ pé o mọ aládísìsì ṣe tó a sì rí àwọn ọlọ́pọlọ pípé tá máa lọ láìsí ọ̀rọ̀ ẹ tá sọ fún ẹbí tó ti ṣe mistake wọ́n á là lé ẹ lọ́wọ́ sórí bí tí mo ti ṣe mistake báyìí o ní hype tí mo wá hype ẹ gbogbo èèyàn ló ń gbéyàn mọ́ra lórí Facebook bọ́ ibi ti ṣe over hype jù ìtọ́ ọ̀gẹ́ mo ti pè é kó gẹ́ ayé òun yes yes yes mo láyé ẹ mú yes yes yes ayé ẹ kú gbùrù bí odò mo láyé ẹ ó ń ṣáná bí oòrùn àwọn nǹkan tí mo fi ṣe mistake nìyẹn o torí gbogbo èèyàn ló ń wá àtijẹ àtimú àti jẹ àti mu nìwọ gan wá dọdọ ìyárò súlà ebi ìnà náà nìwọ náà bá dọdọ ìyárò súlà ó tọrọ jẹ dọdọ ìyárò súlà ni ìwọ gan aláìmoore proper aláìmoore ni ẹ torí ọ̀dọ̀ àwọn gúrùpù kan ló ti gbà Ìyábọ̀ Sùúrà mọ́ wọn lọ́wọ́ ah dọ́kàsì òkété ìhòòhò nation wàá jẹ́ mo yóò yà lọ́wọ́ mi sẹ́ẹ̀ ṣé olórí ò pé ni wọn ò tí ì rẹ́ni bá ìsírètì ọpọlọ ẹ màá bá ìsẹ́ẹ̀tì ẹ ọpọlọ wèrè tó gbé dání nílùú òyìnbó ọpọlọ akumuku mẹ́kọ ọpọlọ olórí burúkú tó wà lórí ẹ yẹn màá bá ìdí ọpọlọ wọn sápá bí ọpọlọ nàìjíríà máa gbé wá fún ẹ ń bí ìwọ gọgọgọlọ lórí betrayal lórí ìkànnì yìí ó ní snapchat ló ti bẹ̀rẹ̀ tó ti ń wíwí kú wí táyé ògbẹ́ tọ́ọ̀mù ẹ́ o kílìsì ara ẹ wọ ọ̀dọ̀ àwọn gúrùpù kan nílé òní dárúkọ ẹni ẹlẹ́ni torí kò ṣẹ̀yìn kò lò mí èmi àti òdè ní iṣu wọn òdè rán mi iṣẹ́ mi òdè fẹ́ ṣe globalization torí èmi àti ẹ máa fèsì ara wa mi èmi àti ẹ gẹ́gẹ́ àjọ ní bísínẹ́sì òkété wàá ṣe ṣáàtì fún mi màá ṣe fún ẹ ṣé orí ẹni side attraction tó bá wọ́n látọ̀dọ̀ ẹni ò ní dá wọn lóhùn bó ṣé orí ìwọ gangan tó ń pè ní boss rat wọn ìwọ ni màá dì pẹ̀lú màá wá sọ ìgbésí ayé ẹ tó rẹ ní analyse fún ẹ màá wá analyse ìgbésí ayé ẹ fún ẹ tó o bímọ máa wò ìwọ gangan náà ń pè ní abímọ máa wò. ìwọ gangan náà ń pè ní abímọ máa wò ọmọ ẹ àwòbàdàn bẹ́ẹ̀ ní wo London. No ìwọ gangan náà ń pè ní abímọmáwò òbí ọmọ ẹ̀kọ́ ṣoṣo òfun ní proper ìtọ́jú bó ń ṣe bí ẹ tó ń so ẹ sílé ilé ọmọ aláìníyá àpọ́nlé ni social worker o àpọ́nlé náà fi ń ṣe bẹ́ẹ̀ ilé ọmọ aláìníyá ọmọ aláìní bàbá náà ti tọ́ ẹ èdè Yorùbá ń bí ẹ̀yin òyìnbó lẹ̀ ń pè ní social kìíní kan tẹ̀ ń pè tẹ̀ ń dà pè tẹ̀ ń pọ́nlé pẹ̀lú òyìnbó ṣé orí ń bí ilé ọmọ láì ní ọmọ láì ní bàbá ilé tó ti tọ́jú àwọn ọmọ wèrè ibẹ̀ náà ti tọ́ ẹ. ilé tó ti tọ́jú àwọn ọmọ wèrè àwọn ọmọ tó ń bí tó gbé sí kọ́tà àwọn ọmọ tó ń bí tó ń dùn sí títì ilé ibi náà ti tọ́ àwọn bẹ́ẹ̀ ibẹ̀ náà ti tọ́ ẹ nílùú òyìnbó kán yé pákéèjì fún ẹ kán yé tàn ẹ pé wọ́n tó ẹ ní sọ́ṣíà kìíní kan wọ́n tó ẹ ní wọ́n dá pè ní wọ́n bá ẹ pákéèjì ẹ wọ́n rí bíráàdì orúkọ ibi tó ti tọ́ ẹ mẹ́ ilé ọmọ aláìní ìyá mọ́dálẹ́sẹ̀ òmùná ti tọ́ ẹ torí ìyá tó bí ẹ kò ráyè tiẹ̀ tó rọ́mọ̀ wípé ọmọ òfò ni ẹ́. à ń pè ní o kò sẹ́ni tí wọ́n á gba ìjẹ́lẹ́nu ẹ̀ tí ò ní pè ní o ẹ má jẹ ẹ má jẹ fọ́ọ̀mù o ẹ má jẹ túṣe ẹ má jẹ pọ́ọ̀ṣì o i'm seriously pained ṣẹ̀dẹ̀ rí pain yẹn màá fi gbó yín lára ẹ̀ mọ̀ bí pain yẹn ṣe rí lára ìwọ oní kọ́mẹ̀ntì you are paying ni o kàfáyàtì oní ten thousand naira comment per month don't worry i am seriously in pain i am pained already so that's my pain màá fi ìsinsìn kùlùkùlù tó ń dóni wàràwàrà màá fi dóyin ẹ lè gbàjẹ́ lẹ́nu mo ṣe mọ́nísì tí àlàájá yẹn ṣe ń pariwo pé òun ò ní gbà òun ò ní dákẹ́ òun ò ní ní sùúrù fún yín torí wípé ọmọ wípé ẹ fẹ́ bà tòun jẹ́ ni. whose friendship mommy? please o oh, mọ́mí princess ọ̀rọ̀ yín fẹ́ máa ọ̀rọ̀ yín fẹ́ dáa comment yín fẹ́ dáa díẹ̀ ṣùgbọ́n ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ pé kí n stop yẹn nobody should call my page and tell me to stop gbogbo èyí tẹ́ ń pè ní mo fi last call dẹ pé ẹ dọ́pẹ́ láti ẹ̀ mo fi yá yín o ẹni bá ti padà pè ní pé stop it sister Toyin maintain face your business i'm i'm facing my business already this is the way i can face that business properly by me facing the cast kí n bayé dọ̀kásì jẹ́ bó ṣe ń bayé tèmi náà jẹ́ èmi náà bayé ẹ̀ jẹ́ so don come and call me and tell me face your business o oh. you are not the to tell me to face my business I have already faced my business but I can never allow Dorcas to bring my business down are you getting me so whoever is having it in mind of calling me should not call me o oh. don't come and call me here I don't need your advice I don't need your eh, nobody should come and tell me what to do on my page I am an adult. I know what I want and I know what is good for me. So nobody should come here and come and tell me take it easy. Tobaniki, take it easy, ìrìn I take it easy me. Tobaniki, calm down, ìrìn I calm down. Ìgbésí ayé á calm down, I'm a ṣe slow motion fún ẹni. Tó move on, ìpọ́njú ìdààmú oríire ayé ẹ á move ẹ á lọ sí ọ̀dọ̀ ẹlòmíì á lọ máa move á lọ máa move standard síbẹ̀. whoever call me and tell me move on ire ayé onítọ̀hún á move on whoever tell me calm down ire ayé á calm down á tó sójú kan á stagnant whoever come to tell me take it easy ìṣeré ayé á take it easy fún tó jẹ́ wípé kò ní í le bá mọ́ ẹ jọ̀ọ́ this time around Toyin is a different being I don't want to listen to any advice nobody should come my page and advise me let me be if you like stay on my page and listen to me if you don't like go away go and stay to where you belong to let me explain Taya. o i need to explain Taya because i need it this is the time i need it mo ti ní sùúrù tó mo ti ní sùúrù tó mo ti calm down fún ọmọ burúkú ọmọ olóbo fúrìpùlánì mo ti ní sùúrù fún tó ìwọ tó ń bú yàn ìwọ tó jẹ́ pé gbogbo àrùn ayé ara ẹ̀ ló wà wọn ọ̀rẹ́ ni bí ẹ wọn ni tọ́ ẹ ó wà ọmọ tó lẹ́kọ̀ọ́ wọ́n bí ẹ lọ́yà ò yá wọ́n bí ẹ lọ́fà ò fà wọ́n bí ẹ nífọ̀ọ́ náà fún oṣù oṣù ọmọ òfò ọmọ àdánù wọ́n fi ẹ̀dọ́ kà sí ni my mommy grateful heart wọ́n fi ẹ̀dọ́ kà sí ni ah, àwọn òbí aláya wọn dákẹ́ náà pé take it easy ńbẹ̀ kò ní fún wọn ní ten thousand owó comment per month wọn mo ń dá yín tán ni gbogbo àwọn tó ń comment tẹ́ ẹ̀ rí wọn yẹn tó ń rìn kiri yẹn wọ́n ń sanwó fún wọn ni tó o bá ti wá ṣe tó o bá ti kọ́mẹ̀ntì kan ní kọ́mẹ̀ntì ẹ̀ dáadáa ó láwọn tó ń kọ́lẹ̀ ó láwọn tó ń kọ́lẹ̀ àwọn bíi mọ̀nìgà mọ̀nìgà alábẹ́ fífe tó o bá ti rí ẹ lórí pílọ́fọ̀mù bíi mẹ́ta mẹ́rin kan kọ orúkọ ẹ lẹ̀ pé o wá bẹ̀ wà láìtàlẹ̀ wọn ní sanwó lóṣù yẹn. ó máa gbọ́ i'm going to shortlist you i will meet your name irọ́ ló ń pa kò meet name torí pé kò kọ́mẹ́ẹ̀tì dáadáa ni kò ṣiṣẹ́ tó gbé fún dáadáa ni ó máa ń sanwó fún wọn ní bó ṣe wà yẹn torí tí àwọn mágẹ̀rẹ̀ ló ṣe ń ṣe bẹ́ẹ̀ kán lè sọ wípé èrò ṣì wà lórí péèjì ẹ̀ pé àwọn èèyàn ṣì lọ́ọ̀bù ẹ̀ ṣẹ̀dẹ̀ mọ̀ wípé ọ̀run àgbọ́sá sí lọ́rọ̀ àwọn ènìyàn ibi tẹ́rọ wọ̀tíwọ̀tí bá ti ń wà ibẹ̀ náà rọ̀ṣì sí I no hear English o speak English I no hear English at all English is my senior I no hear báàdì turenchi kẹ́nàjí. adẹranjú o àbí ranjú ranjú àbí original ranjú ranjú ajá dọ̀kásì ranjú ranjú ẹ̀yin náà ti mọ̀ mo ṣe ń ranjú nígbà tí mò speak fọ́gà yín tí mò ń bàjẹ́jà ìhòòhò nation tó ní ọyàn ẹ̀ tó wà lórí pọ́ńsítà tí mò ń ranjú tí mò ń gbẹ̀dà bẹ́ẹ̀ mo ṣe máa ranjú láyé tèmi sí ayé tèmi ni mò ń gà fún sìn I'm not into fracasso I am fighting for myself my business do you get it I'm not going to move on ìṣẹ̀lẹ̀ ayé yín nìkan ló máa move on mami rúùtù àmọ́ ògo ayé àwọn ọmọ yẹn á move on á move on kúrò láyé àwọn ọmọ yẹn á lọ sáyé ẹlòmíín. àbí bí mo ṣe ń ranjú fún àwọn fọ́gà yín olóbò olóbò gbèrígbè bí mo ṣe ń ranjú yẹn nígbà yẹn tó ń dùn mọ́ yín gangan bẹ́ẹ̀ ni mo ṣe wá ranjú fún ayé ara mi báyìí mo fẹ́ gbára mi lẹ̀ lọ́wọ́ yín you can't break me down you can't shut me up It is not possible. This is the right time to fight back. I'm going to fight you seriously. I'm going to fight stalkers seriously. Òkété Èṣù of London màá bá ẹja rẹ̀ akọ wàláì ò ní rí sàtẹ̀lómi ṣe máa fi tèmi. Màá di ẹ̀rú tó jẹ́ wípé o ò ní rí sáàtì kankan ṣe owó tó ń pa o ò ní rí pa wọlé torí èmi àti ayọ̀dọ̀ ayọ̀dọ̀ dúró tira wa ni bẹ́ẹ̀ ni dídólòbò mo mọ̀ fún yín ayé yín ti bàjẹ́ ṣèbí wọ́n ń dọ̀ yín síra ni àlùdó ń dọ̀ kiri ni àlùdó adó adó mọ́nìdá mọ́nìdá àlùjọ àdúrà àti ẹ̀rà àti oní áfíríkà fúdù ẹ̀rà ẹ̀rà lẹ̀ ẹ̀rajà lọ́wọ́ ẹ̀rà tẹ́ bá rí fèsì fèsì àwọn tára wọn máa ṣe ṣámṣàm ṣámṣàm ṣámṣàm yẹn ni ẹ̀jẹ̀ ìdá tán ìmọ̀ já yín ni ìmọ̀ já yín ni ìmọ̀ já yín díẹ̀díẹ̀ ni tẹ́ ẹ fi dá. you are seeing money now ẹbí náà ń see money i don see money ni let us catch the money owó orí facebook la jọ ń káàṣì èmi ń fi yín tajà èmi ń pa owó owó tèmi ń wọlé kíákíá owó ti yín di end of the month tó bá wá play tó bá wá play kí ló ń pè é eh, kí ló ń pè é kí ní tó tó sọ yìí tọ́ba ti wá play eh, eh, eh, parented àbí kí náà pé wọ́n á tún dá owó yín kúrò wọ́n tún ní fún yín lówó òun bó ní gbowó tèmi ní kíákíá báyìí báyìí ní yàjó yàjó lè ní gbowó tèmi. ẹ ẹ tí ì mọ nǹkan kan òkété o ò tí ì mọ anything èṣù lòun fẹ́ bá ẹ jókòó oní kò sáàyè ṣé góńgó ọmọ ẹ lórí òpó fẹ́ jókòó ni ok ma àwọn oníta ten thousand naira àwọn àwọn oníta ten thousand naira ni per month ẹ bá ti rí wọn ẹ rí kán lè mọ̀ wípé wọ́n ṣe dáadáa bí mo ṣe bí mo ṣe hype ẹ̀ tó tí mo pariwo kọ́ my mommy o my mommy o torí wèrè náà wú bí orí gàrí ọmọ ilé ìkẹ́ ẹ̀tàn láyé kán máa tán ni kò já tán èmi ọmọ ìbílẹ̀ èmi ọmọ àgbà mo mo hype ayé ẹ̀ mo gbọ́dọ̀ jòkó kò mọ̀gbà tó ṣòwò tó ṣòwò sẹ́ǹdì ẹlẹ́ni torí ẹ burú ìwọ tó gọ̀ ìwọ ló gọ̀ jù láyé yìí ọ̀rẹ́ mi sọ fún ẹ ìwọ ló gọ̀ jù mọ́mì mi o mọ́mì mi o bọ́ọ̀sì rati o bọ́ọ̀sì dọ́ǹkì o bọ́ọ̀sì mọ̀kì o bọ́ọ̀sì àgbá o inú ẹ̀ ń dùn kò mọ̀gbà tó ṣe wọ́n mi lè òjijì ó oh, mọ̀gbà tó ṣe wọ́n mi lójijì. wèrè aláṣọ èèyà wèrè aláṣọ ni ẹ hmm, ó ga ó oh, mọ̀gbà tí wèrè yàrá já ẹ àwa yàrá já ẹ rèé àwa eléyìí abáàdì gan-an go and ask your mommy go and ask your daddy àwa èkìtì á bad gan ṣé o rí mọ̀ wípé orí ẹ ò pé tán dáadáa nígbà tó ṣòwò gan <laughs> wọ́n á ṣòwò tán gan á ti rí i pé yé pẹ̀lú mo ṣòwò yìí lórí burúkú olòṣì ọmọ òfò èmi arúgbó ara màá lọ máa fi speak fún wèrè òsínwó èmi wà ní gba owó mi lọ́wọ́ ẹ̀ mi ní gbọ́wọ́ iṣẹ́ mi àwọn olórí burúkú kan owó mi ó sì kú kò tí ì pé o yàwó mi two million three million lọ́wọ́ mi ò ṣáàjì sí tí mo ṣáàjì ẹ three million ní o dẹ̀ ṣe fún mi ní one million you are still owing me two million balance to pay mo dẹ̀ wá ń retí ọlọ́pàá tó ló fẹ́ wá fi mú mi tó bá dé December o ah, ajá gbèrígbè ọlọ́kìlì gbèrígbè tó o bá fi ọlọ́pàá mú mi ó máa ṣòfò dànù ni. ọ̀dàdé yẹmi ayẹ tó o bá fọlọ́pàá gbé mi ní December wàá sori burúkú ni yes ma let me tell you one thing tí tí wọ́n bá ti sọ wípé ránkà dédè ránkà dédè ránkà dédè ó mọ̀ túmọ̀ ẹ̀ ní ẹni ẹni tó bá ti ń kà náà ń dè ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹni a bá ń kà náà ń dè mo ṣe ń ṣe rákàdédè sí ẹ yẹn mò ń dì ẹ ní next time now go and use your brain and deal with people you are stupid. wọ́n fún ẹ ní two million naira ìwọ fi two million naira dókò àfọ́jú ó fún mi ní one million naira èmi fi one million naira invest no be juju be that ìwọ wá ní o fẹ́ máa mú conversation wá conversation àárín tí mo sọ nípa ìyá sábọ̀dù ó wà ń bí màá bá ẹ play ẹ̀ iye tó fi fún mi lẹ́sìn wà bí mo ti screenshot ẹ̀ màá post ẹ̀ ṣé olórí ẹ burú ni tó náà máa ń jẹ́lọ́sì nípa ní ọdún láti help anybody jẹ́ kí n park yẹn sẹ́gbẹ̀ẹ́ ìyẹn dandan iwájú tó o bá ti gbé wá máa gbé fún ẹ padà. gbé wá màá gbé fẹ́ padà torí owó tó fẹ́ kọ́ máa bá ẹ dá fún ọmọ ọmọ ọmọ tọ̀hún àwọn àwọn tó ń sunkún ọkọ kiri wọ́n gbọ́kọ wọn wọ́n gbọ́kọ wọn owó tó fẹ́ kọ́ máa bá ẹ dá fún wọn òun ló ṣe lọ dán ẹgbẹ́ kan náà ó tó wá ń háìpù ìyá tó wà ń bẹ́ẹ̀ tó ń háìpù ìyá yẹn tó lọ fún ìyá yẹn ní ó tó fẹ́ lọ fi nǹkan kan bíráìbù ìyá torí pé o fẹ́ kí mẹ́gbà ẹ̀ máa bá ẹ dáwó torí pé o mọ̀ wípé àwọn bára àwọn oníbàárà ló wà ní gúrùpù ẹ àwọn olówó ló wà ní gúrùpù ẹ nìyẹn ó dẹ̀ fẹ́ cash out ní gúrùpù ẹ̀. àkáǹtì wo ló fẹ́ blọ́ọ̀kù tó o bá blọ́ọ̀kù tèmi tí mi bá blọ́ọ̀kù tiẹ̀ kó o pè mí lọ́mọ àlè àbórí ẹ burú ni. torí wípé ọmọ wípé gúrùpù yẹn ní owó. olóṣè lọ gbé màmá ẹni tó wà nbẹ nífẹ̀ẹ́ dárúkọ màmá ẹni tó wà nbẹ tó jẹ́ ọ̀gá wọn nbẹ ó lọ gbé mọ́ra torí wípé o fẹ́ káwọn ọmọ ẹgbẹ́ ò dáwó fún ẹ torí kò mọ̀ wípé àwọn oníbàárà orí tẹ́tẹ́ thousand naira tó ń fún lọ́wọ́ kọ́mẹ́ǹtì oṣooṣù ló wà ń bí lọ́dọ̀ tiẹ̀ òun ló ṣe ń gbé ẹni yẹn mọ́ra tó ṣe tó sáré lọ fi kan kúkú ẹni yẹn mọ́lẹ̀ ṣe lọ bribe tó ṣe lọ wúkọ ẹni ẹlẹ́ni mọ́lẹ̀ àná gbọ́ english mi ò gbọ́ english fi ask me english ayé ẹ̀rọ àbàjẹ́ tó wá bèrè english lọ́wọ́ mi ṣé o ṣé ìgbà tí mo sọ fún ẹ pé mò ń sọ english bí lọ́wọ́ mọ platform tó ti ń sọ english kó lọ bẹ̀ kó lọ gbọ́ i don't know i don't need to add proper chat i need to face the person i want to face mi ò mi ò ṣe proper chat ṣó gbọ́ mi ìgbàlè mi wá dà ń bí wọ́n wá bú ọmọ àlè tí ò lẹ́kọ̀ọ́ tán bí nílé re ni ọmọ tí ò mẹgbẹ́ ẹ̀ tí ò màgbàlagbà tí ò mọ̀wé lówe tí ò mẹ̀wà lẹ́wà òun ni mo wá sì ti fọ́kọ̀pù ẹ̀ ń bí. olóòbí ùdí mi òkété. Okay, onípùlání àgbèrò olóòbíùdì mi pẹ̀lẹ́ mrs builder ó fẹ́ lè sọ pé wọ́n gan ló fún lọ́yàn láti kékeré wọ́n ló bí mi gan ọ̀dẹ̀ amukú mẹ́kọ èèyàn kọ́kọ́ ló bíùdì ìwọ mo ti ṣe bẹ́ẹ̀ jàre mo ti blọ́ọ̀kù àwọn wèrè èèyàn kọ́kọ́ ló bíùdì ìwọ tí wọ́n ẹni tó gbẹ́ ẹ lẹ́yìn kí ló ṣe fún ọfẹ́ yín yẹn ni ẹni tó gbẹ́ ẹ lẹ́yìn kí ló ṣe fún ọfẹ́ yín yẹn ni o fẹ́ tú èrò mọ́ lórí o fẹ́ o fẹ́ fọ́ gúrùpù ẹ̀ o bá gúrùpù ẹ̀ lẹ̀ ni o dẹ̀ fẹ́ fọ́ gúrùpù ẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ló ṣe. o fẹ́ fọ́ gúrùpù obìnrin yẹn o fẹ́ bayé gúrùpù ẹ̀ jẹ́ o bẹ̀rẹ̀ sí ní gbé oríṣiríṣi lọ́nlá jáde o mọ nǹkan o máa dúró nǹkan tó àwọn ṣáàtì tó ṣáàtì tó sọ̀rọ̀ fún mi nípa obìnrin yẹn wà ń bíi àwọn yan igi kan obìnrin àti dárúkọ ìwà lóò ló máa rányàn sí wọn don don answer her sister toyin don answer is so so so person that is behind the, the page ní wọ ìwọ tó jẹ́ wípé ihun tó ń ṣe sí àwọn èèyàn kiri ó ti tó kù tó yẹ kó ó ti tó kù tó yẹ kó ti yìnbọn pa ẹ́ dànù ìwà burúkú tó ń ṣe káàkiri tó fi bá tèèyàn jẹ́ anybody tó bá ti fẹ́ ga lórí Facebook yìí o máa fẹ́ monitor wálẹ̀ ni. ni inú ẹ̀ ò kì í dùn you want people to see ìwọ nìkan ìwọ nìkan àwọn tó dẹ̀ wà ní gúrùpù ẹ àwọn tó ń sọ wípé go on go on go on keep keep on showing your ìwòwò o ò rí alálùbáríkà ẹ̀dá kankan bá ẹ sọ̀rọ̀ wípé ọmọbìnrin má máa disgrace wa mọ́ o ò rẹ́ni sọ fún ẹ wípé ọmọbìnrin má dojú tì wá mọ́ ò dojú tì wá wọ́n á lọ sí kọ́nà wọ́n á sunkún sunkún sunkún sunkún sunkún wọ́n á sunkún sunkún wọ́n á sùn dọ̀là alẹ̀ wọ́n á wá lu ojú wọn wọ́n á bọ́ sórí ṣáàtì wọn máa bá bàbá ìtẹ́ live chat ọmọ bàbá kọ́mẹ̀ntì ọmọ máa kọ̀ ìsóòlù ẹ láì ṣe pé bóyá ọmọ kú mọ́ ẹ torí pé nǹkan abẹ́ tí ò lè tí ò tí ò ṣe é mú dúró torí nǹkan ara ẹ tó jẹ́ pé nǹkan tó lè control tó lè control ẹ tí ò jẹ́ kó tó lè mú mára dúró òun ló sọ ẹ́ dẹni tán kí pẹ̀lẹ́ láì láì láì láì sìnkú ọmọ. ṣe pé bóyá ṣe lọ ọmọ ṣòfò mẹ́ ẹ lọ́wọ́ wọ́n á máa kí ẹ sorry take out take it easy be strong you are strong you are okay you are doing better nígbà tá yí ẹ ń bàjẹ́ lọ àwọn tó kó kọ́ra àwọn tó kó sọ́ra àwọn tí wọn ò lè pàdé ṣe wípé wọn ò ń ṣayé báyìí ọmọ ò ń bayé jẹ́ rèé ayé ń bàjẹ́ lọ rèé wọn ò rẹ́ni sọ fún ẹ torí wípé in táwọn fi ń pàrònú ayé wọn rẹ nìyẹn depression ara wọn ìwọ náà ń lò tó fi ń pa depression rẹ. ìwọ náà ń lò tó fi ń pa depression tiwọn rẹ àwọn tó wà lórí gúrùpù ẹ fúnra rẹ ló sọ fún mi pé ìyá kan Kọ́láwọlé tó ló ti ní dementia tó ní kí n má wọrí tó ló mọ̀ wọ́n tó ní ṣèbí mo mọ̀ wípé London yàtọ̀ sí Nàìjíríà pé most of àwọn tó wà ní London bí àwọn tó wà ní Amẹ́ríkà pé wọ́n ti ní problem ọpọlọ àwọn tó àwọn tó dẹ̀ ní problem ọpọlọ ọ̀dọ̀ tiẹ̀ náà wà wọ́n sí lọ́dọ̀ àwọn aláyé eré gbogbo wọ́n sí ní gúrùpù àwọn èèyàn pàtàkì pàtàkì orí gúrùpù tiẹ̀ làwọn oní dementia wà àwọn tó ń fún lábẹ́rẹ́ lórí lórí bẹ́ẹ̀dì orí gúrùpù ẹ̀ náà wà àwọn tó ń kàṣíkù tó fàyè tiẹ̀ túra wọn lára ayé tiẹ̀ dẹ̀ ń bàjẹ́ o dẹ̀ ń rò wípé ayọ̀ ló ń ṣe wà wá níṣe ló ní fans who tell you say you get fans dey play dey play dem dey tell you say you get fans dem dey tell you say your head dey there dey play orí ẹ ò pé orí ẹ àbí yà ń jẹ oúnjẹ oúnjẹ pọmọpọmọ ìyá ń dorí ẹ pọmọpọmọ ìyá oúnjẹ òkété. o ò nífọ̀kànbalẹ̀ o ò lọ́kọ ọmọ ò sí lọ́dọ̀ ẹ àdásùn àdágbé ni tó bá wá rọ́kọ olóko tó ń lọ ní títì wàá hàn pàkì oko ọmọ là ń lọ wàá hàn pàkì oko bìrà ń lọ wàá hàn kété o ò mọ kó afọ́jú o ò mọ kó oníbàárà o ò mọ kó arọ ẹni okó gòsì ni ẹni okó gòsì ni wò òkété wàá jẹ mo yóò yà lọ́wọ́ mi mi ò tí ì bẹ̀rẹ̀ ṣáàtì open speech ni mo sì ń ṣe àti ìbẹ̀rẹ̀ àti ìbẹ̀rẹ̀ program open